لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير واشهد ان نبينا محمدا عبد الله ورسوله ارسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه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 jíjẹ nínú èso eléyìí tó lọ́wọ́ bá ṣe jíjẹ rẹ̀ léèwọ̀ fún ádámà ṣe àṣìṣe gbogbo àwọn ọmọ rẹ̀ náà atara bẹ́ẹ̀ di aláṣìṣe ìgbàgbé ló ṣe baba ńlá wa ádámù alayhi salam eléyìí ló mú kó ìgbàgbé ló mú kó ran gbogbo wa náà tonti bó ti ṣe jẹ́ ìgbé ẹ̀ṣẹ̀ yìí ó náà lẹ̀ṣẹ̀ àkọ́kọ́ eléyìí téèyàn kọ́kọ́ fi sẹ́lọ̀ ẹsẹ̀ yìí ó ní baba ńlá wa lọ́ba dókè pẹ̀ tó fi dání tí ọlọ́run léwọn àtìyàwó rẹ̀ kúrò nínú àlìjẹ́nà tá a fi wá padà dání tí ń gbé òkè pẹ̀ tó bá sì pé ọmọ èèyàn bá máa ronú ni tí bá sì máa ronú àtúbọ̀tán ó yẹ ká gbìyànjú kan yóò tún wá wà nílé ayé yìí. yóò sì máa ike lọ nítorí kíni ẹ̀ṣẹ̀ òun náà ni tí baba ńlá wa tó ṣe sábàbí tí baba ńlá wa fi dára lẹ ǹjọ́ wáyé káwọn ọmọ rẹ àwọn àrọ́mọdọ́mọ rẹ kásìtún jẹ́ igi ẹ̀ṣẹ̀ náà làwọn náà máa kún lé kò yẹ wá. kò sì yẹ kó rí bẹ́ẹ̀ pàápàá jùlọ gbàtà ti rí bí ẹsẹ̀ iye máa ba nǹkan jẹ́ nù máa gbogbo tó bá ti fẹ́ da jẹ́ nù iye máa dínà orí mayà èyí jẹ́ kí ọwọ́ èèyàn kó ṣùgbọ́n o ìgbà tó ṣe pé ọlọ́run ọba ẹlẹ́dàá òun náà ló ní ọgbọ́n tó dópin ẹnìkan ò lè máa kí ni àwọn ọgbọ́n tó dópin eléyìí. tó fà á ti ń tẹ́ ṣẹlẹ̀ tí fi máa ṣẹlẹ̀ ẹ̀yà fọlọ́wọn ọba tó mú gbogbo nǹkan máa ṣẹlẹ̀ bó ti ṣe ń ṣẹlẹ̀. ẹ rí i pé nínú ìgbésí ayé wa oríṣiríṣi lẹ́ṣẹ̀ tí ọmọ èèyàn ń ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ń bẹ tó ṣe pé àfihàn sẹ́nu àfetí gbọ́ ni omi àfẹnusọ ni omi ọ̀nbẹ nínú ẹ̀ṣẹ̀ eléyìí tó ṣe pé gbogbo ara náà máa fi ń ṣe ó sì ń bẹ nú ẹsẹ̀ ẹgbẹ́ wọn á rò dáadáa kótó di fún afẹnú gbé jáde gbogbo oníkálukú pẹ̀lú irú ẹsẹ̀ tí wọ́n á ṣe lọ́n ẹ̀rí pé ní ọ̀nà kan àbí ọ̀nà míì ìrọ̀rùn ní ẹsẹ̀ wọ̀nyí máa bá dé ẹni tó fẹ́ jáde ìrọ̀rùn ní ọ̀jáde ìrọ̀rùn ní ọ̀padà bọ̀ ẹni tó fẹ́ lọ́ọ́ pààyàn ìrọ̀rùn ní ọ̀bá jáde ìrọ̀rùn ní ọ̀bá ẹni tó fẹ́ pẹ́ kan ìrọ̀rùn ni ó ṣe ìrọ̀rùn lẹ́sìn gbọ́ kó ti rí ṣe bẹ́ẹ̀ ló lófòfò òpòrọ́ oníjàmbá alágàbàǹgèrè oníṣìnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọlọ́kan ọ̀jọ̀gbọ́n ẹ̀sẹ̀ lóbi lórí ìyá àti bàbá eléyìí ti ṣe ìṣẹ̀bọ sọ́lọ̀ lomi ìfisorokú fọ́lọ̀ nínú ìjọsìn á rí i pé gbogbo ẹni tí ń sẹ́lọ̀ ìrọ̀rùn ni wọ́n ń rí ẹ̀ṣẹ̀ wọ̀nyí sẹ̀ tóníkálukú wa náà bá yẹra rẹ̀ wò oníkálukú ò ní sẹ́lá ìrìbí tó náà kù sí nítorí pé dídá tọ́lọ̀ ń dá wa ọlọ́run wa lẹ́ni tí ọmọ ẹ̀ṣẹ̀ lọ́nà kullu bani ádámà khatta' wa khayrul khatta'ina at-tawwabun gbogbo àwọn ọmọ anábì ádám aláṣiṣẹ́ ni wọ́n ẹni tó wá lóore jù nínú wa làwọn ẹni tí máa túbà wọn náà ní sọlá ìrírí tó kù sí òbúkátà láti jókòó pẹ́ máa ṣèwádìí kó tó di kọ́ ọmọ mi tí wọn náà kù sí nítorí kò kì í ṣe màláìkà ó sì lè fi wàjọ màláìkà ẹlẹ́ṣẹ̀ ní gbogbo wa oníkálukú níbi títí ń sẹ́lọ̀ òun náà dáàmà kò sì sí tàbí ṣùgbọ́n oníkálukú mà bí àwọn ẹ̀ṣẹ̀ tó ń ṣẹ̀ ọ́ àwọn ẹ̀ṣẹ̀ ọlọ́kan ọ̀jọ̀kan tó gbé tí kú bá lọ ká mọ́ lọ́wọ́ òun ò lè rọ́nà lọ bíbò lọ́lọ́wọ́ bá ń bò láṣìírí bí òde káṣìírí òun ó tú tí ọ̀pọ̀lọpọ̀ táwọn wọn lẹ́ni pàtàkì táwọn wọn lẹ́yìn bàbàrà ní àwùjọ wa gbogbo tí èyí bá ṣe kọ́lọ̀ wọn bá bá ṣe rí kálukú. ọjọ́ níbi tí kálukú kò sí títí ń sẹ́lọ̀ hàn kejì àbá sọ yìí pé kò sí èèyàn rè kan ọ̀sẹ́ni yìí kan ọ̀sẹ́ni àpọ́nlé kan láwùjọ gbogbo ọmọ èèyàn torí ẹ ló ṣe jẹ́ ike mọ́wájú ọ̀tàn jẹ nígbà tó ṣe pé ńgbà tó fẹ́ sẹ́lọ̀ ìrọ̀rùn ló ń rí iṣẹ́ ọlọ́run sì lágbára lórí gbogbo nǹkan agbára gbogbo nǹkan pátá kò sí ní ti agbára ọlọ́run ọba ọ̀ka ọlọ́run ní agbára púpọ̀ ó ní agbára débi kó lè mú kí ìparun báyà lẹ́sẹ̀kẹsẹ̀ lójijì tí èèyàn ti ń ṣe lọ kọ́mọ lọ́yàn lára títí tí àkókò mi ò fi dé téèyàn ti àfi ronú pé wàdà tó bá ọlọ́run di. nǹkan tó kan tó ara bọ́rọ́ gidi kéèyàn wà dàbí èrè kéèyàn di òkúta àbí kó digi kó sì máa bẹ níjọ́ gbogbo ẹ̀ nínú tó kéré nínú tọ́lọ̀ ọba lè ṣe ọrọ̀ ọlọ́run ọba lọ́rùn pípọ̀ láti sámà wọ́n máa rọ òkúta léèyàn lórí ní ìgbà téèyàn téèyàn ń kú ẹsẹ̀ nítorí wọn bá ní ká má ṣe. mọ́lá ọ̀bọ̀ òsè bẹ́ẹ̀ ọ̀rọ̀ ọ̀rùn púpọ̀ fún ọlọ́run ọba ẹlẹ́dàá láti gbé kílẹ̀ ọlọ́ni mi kéèyàn ó di ìgbàgbé kéèyàn ó di tàn bí ẹni tí ò délé ayé rí lásìkò tí yẹn ṣe lọ mọ́lá ọ̀bọ̀ òsè bẹ́ẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá ó ní agbára rẹ̀ ní ìgbà tí wọ́n lọ bóbìnrin ṣe sì ná tí ìdí rẹ̀ ń bẹ́nu ìdí rẹ̀ tẹ́ ẹjọ́ ìlẹ̀mọ́ra yín ọlọ́run lè ní ká ìlẹ̀mọ́ra yín báwọn sármádà ila yawm al-qiyamah títí láíláí níjọ́ gbẹ̀ndà al-qiyamah wàláhì agbára ọlọ́wọ́ bá ti bẹ́ẹ̀ lọ. torí ẹ̀ gbàtí wọ tó ń lọ jalè tó gbé nǹkan ní nǹkan tó fẹ́ máa túlẹ̀ kó máa sá lọ lágbára láti pé lórí eré òun iná ní kó o sì dígí àbí kó o dòkúta ọmọ bẹ́bẹ́ ìjọ gbẹ̀ndà al-qiyamah. báwọn èèyàn tó fẹ́ kọ́gbọ́n kò fi tiẹ̀ kọ́gbọ́n ọlọ́wọ́n bá lágbára lọ ọlọ́wọ́n ẹlẹ́dàá wa lásìkò tí wọ́n lọ mú rẹ tó ń lù tó ń sánà àti pa ọlọ́wọ́n lágbára láti pé gbẹ kò digi mbẹ àwọn nǹkan àjà lọ́kọ̀ọ́kan ọ̀jọ̀kan tó gbéra tó fẹ́ fi àjẹ orílẹ̀-èdè tó kéré sọ̀n àti pé wọ́n ti ẹ̀tì rí òfin òfin ní wọ́n mọ̀ wọn ara wọn àwọn akóbálù wọn wọ́n kóbálù yìí ó sámà débi ike èèyàn nǹkan kan má yóò bá gbogbo ojú omi orílẹ̀-èdè yẹn wọ́n ti kó àwọn ọkọ̀ gbogbo orí ilẹ̀ àbáwọ̀lóhùn wọ́n ti kó àwọn nǹkan ẹ̀já tilẹ̀ wọ́n ti kó rẹ̀ ọlọ́mọ kúkú lágbára púpọ̀ ó lè pé kí gbogbo ọmọ ajá ẹ̀yìn bá sí ọlọ́run lè pé kí gbogbo ọkọ̀ omi kọ́ tẹ̀rì ẹ̀yìn lè pé kí gbogbo àwọn ọkọ̀ torí ilẹ̀ kí wọ́n yìnbọn kí wọ́n fi yìnbọn kí ọmọ yìnbọn kí ọlọ́run lágbára jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n kí ló dé ìbéèrè ńlá lélẹ́yìn tọ́nà ọba máa fi wá lẹ̀ láyé lẹ́yìn pé àmà sẹ́lọ̀ àmà dáná àmà hu ẹsẹ̀ àmà ṣe gbogbo tọ́lọ̀ ní ká má ṣe á sì máa ṣe ní rọrùn á sì máa ṣe láì jẹ́ pé mímì kan mì wá á tún máa ṣe á tún máa fọwọ́ gbáyà pé gbogbo tẹ́yìn bá ti ṣe àṣegbè ni àìrò pẹ́ sẹ́lọ̀ ihe ò dín kẹ́ sẹ́lọ̀ bẹ́ẹ̀ni bá rò pé ẹ̀fẹ́ sẹ́lọ̀ ẹ̀ǹtí dínní lọ́nà mẹ́sẹ̀lọ̀ ẹ̀yìn wà nù bẹ́ẹ̀ máa ń sọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ máa ń rò kí ló dé ga tó fi jẹ́ ipé àwọn ẹ̀ṣẹ̀ àwọn èèyàn máa rí rọrùn dé nídìí wọn wọn jófin fún àwọn èèyàn yòókù pàápàá jùlọ láti títí tọ́lá gbẹ̀ndà òkè àmọ́ òfìdé àwọn olùmọ̀ nípa ẹ̀sìn Islam wọ́n ní má tanra rẹ jẹ o nígbà tó rí pọ́ǹsẹ̀ lọ tó ń ṣe ń rí iṣẹ́ ní rọrùn torí kọ́ tàpá sí tiẹ̀ tí sì ń wá ní rọrùn torí kọ́ tẹ̀lítà Nabi sallallahu alaihi wa sallam tí nǹkan kan ò sì sí ọ́ ó ni ó túbọ̀ ni ó tún bí malémalè ọ̀nkọ́lé lẹ́yìn ilé ni tó ń tibó ti àwọn èèyàn ní tinú láti tọ́ka sí ọ kálọ̀ bọ̀ ọ̀daràn ládùúgbò wọn ò ní tinú láti tọ́ka sí ọ kálẹ̀ yẹn abújù nínú tẹ́ ẹ̀ mà wọn ò ní tinú láti tọ́ka sí ọ síbẹ̀síbẹ̀ wọ́n tún rí pàṣírí rẹ̀ ń bò ọlá rẹ̀ tún lékún sí ni ipò rẹ̀ tún ga sí ni kí lọ́wọ́ á tó fi jẹ́ bẹ́ẹ̀ tó fi jẹ́ ike ọlọ́run ọba ẹlẹ́dàá wa ọmọ àwọn ọ̀daràn lọ́daràn òun náà lọ́ dá wọn kó jẹ́ ọ̀daràn ó sì wá fi wọn sílẹ̀ ọlọ́wọ́n lára kò fi ìyà jẹ wọn ní kíákíá kọ̀ọ̀kanjú mú wọn tó ń ti bí wọn ti ṣe jẹ́ni tí ń fagbọ́n ọlọ́run ọba yà wọ́n ní tó fà pọ̀ sábàbí tó fà ó pọ̀ ọlọ́run ọba fi máa ń fa àwọn èèyàn lẹ̀ wọ́n máa dáràn tí wọ́n sì tún túká ń bẹ̀ lálàáfíà wọ́n máa wí òkúwí sọsọkúsọ tí wọ́n sì tún rí léwọ̀ lálàáfíà tó jẹ́ pé gbogbo ọ̀ràn iná ni wọ́n máa dá mímí kan sì ní mì wọ́n lẹ́yìn rẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa àwọn sábàbí pọ̀ ẹja mẹ́nuba díẹ̀ nínú àwọn sábàbí tọ́fà tó fi jẹ́ pé téèyàn máa ń ṣe lọ́run ó lè máa wò kó mú jẹ ó mú jẹ o àkọ́kọ́ nínú sábàbí ó náà ní pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa tawwab yuhibbu at-tawwabin wa yafrahu bi tawbati at-ta'ibin olùgbà. ìsẹ́rí padà sọ́dọ̀ rẹ̀ ni ó máa ń gba ìsẹ́rí padà tani tí bá ń ṣẹ̀ ní ìgbà tó bá pinnu láti sẹ́rí padà sọ́dọ̀ ọlọ́run pẹ̀sẹ̀ tì ọlọ́run máa ń gba ìsẹ́rí padà wọn ọlọ́run ọba yìí báwo ni ó ti ṣe jẹ́ ẹni tó tẹ́wọ́ gba ìsẹ́rí padà èèyàn kúrò nídìí wá sọ́dọ̀ ọba náà iná orúkọ yìí ni tó lè pé. ọlọ́run ọba wa olùtẹ́wọ́gba ìsẹ́rípadà àwọn ẹ̀dá láti di ẹsẹ̀ wá sọ́dọ̀ rẹ̀ ló ti pé ọlọ́run ọba wa ọ̀tara àwọn ẹ̀dá rẹ̀ máa jẹ́ orúkọ kan eléyìí tí o ti máa jẹ́rí tẹ́lẹ̀ ṣáájú kó ti kọ́ ẹ̀dá rẹ̀ ṣùgbọ́n ìtumọ̀ orúkọ yìí sí wa yàtọ̀ sí tá a bá sẹ́lọ̀ rárá táwọn sẹ́mu hayatan malaikiyya ní irú sẹ́mi táwọn màláíkà ìtumọ̀ ọkọ yẹn ò ní hàn dáadáa sí wa kí ni tó máa tẹ̀wá níṣẹ́ lọ́ hàn sí wa dáadáa nígbà tá à sẹ́rí padà sọ́dọ̀ lọ lẹ́yìn tá a ti rọ́lọ̀ wọn bá sẹ̀tàn torí ẹ̀ lọ́lọ́wọ́n bá sì fi wá sílẹ̀ lọ́lọ́wọ́ lára tí ń wo wá ràn tí ń jẹ́ ká rẹ́sẹ̀sẹ̀ nítorí pé ó nífẹ̀ẹ́ sí kásẹ́rí padà sọ́dọ̀ òun lẹ́yìn ìgbà tá a bá ṣẹ̀tà ó sì máa ń dunnú títí túbà ẹni tó bá túbà báwo ló sọ wá túbà nígbà tí wọ́n bá ṣe lọ ọ̀sẹ̀ náà ló fi láǹfààní àti túbà tó ìdí nì tó fi jẹ́ wa ó jẹ́ àwa lè jẹ́ pélé yọ tàn á jẹ bí eléyìí náà wọ́lọ̀ tàn torí kọ́ dàbí ẹni pé ọlọ́wọ́ bá ń jẹ wá téèyàn wá padà sórí ikú torí ẹ̀ bọ́ba sẹ́lọ̀ mẹ́jọ ọgbẹ́ mẹ́jọ dínà tó fi tètè padà lọ tó fi tètè nítorí kí lè nínú àwọn ẹni tọ́lọ́ ọba

ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá ẹ wàá máa ṣọ́ra gidigidi láti parọ́ ẹ ní fẹ́ parọ́ ọwọ́ àṣẹṣe kẹ ẹ má mọgbà tí ọ̀rọ̀ jáde lẹ́nu subhana túmọ̀ sí pé àkọọ́lẹ̀ ọlọ́run lágbára èròǹgbà rẹ̀ òun ló máa ń ṣe wọ́n lọ sọ pé ẹ má parọ́ wọ́n gbàngàn ló sì parọ́ wọ́n lọ sọ pé ẹ má ságàbà ń gébè wọ́n gbàngàn ló ságàbà ń àìmọye mẹsẹsì náà tó ṣe kó nǹkan kan ni wọn ká mẹsẹsì eléyìí fi hàn wábi àkọọlẹ Ọlọ́run lágbà èròǹgbà rẹ ló máa ṣe ọlẹgìní lọmìnira ó sì ta lè dá sí la hawla wala quwwata illa billahi al-aliyyil eléyìí náà fàánì káàrin bẹ́ẹ̀ wọn náà ní ti ká lọ gbọgọ ká mọ wọn ara wa ká mọ kọ máa ń kankan yóò jẹ́ ká lè tẹríba fọlọ́ nípa àpàtì tẹríba fún un eléyìí ọwọ́ aràn wa lọ́wọ́ láti máa bẹ lọ́n lọ́pọ̀lọpọ̀ wípé wọ́n lọ́n ij'al kulla qada'in qadaytahu liya khayra ij'al kulla qada'in qadaytahu liya khayra wọ́n lọ́n jẹ́ kí gbogbo ntọ́ pàkọ́lẹ̀ rẹ̀ fún mi kọjá rere o rere ni ọjọ́ já o.

ọlọ́run dákun má ṣe wá lọ lórí ibú agbára wa ọgbọ́n wa ọ̀ràn ká lọ agbára wa ọgbọ́n wa ọ̀káká jìnà sí ẹ̀ṣẹ̀ àyàfi ẹni tí ọlọ́run gbé jìnà sẹ́ṣẹ̀ tọ́lọ́run bá lé jìnà sí àìdá ọlọ́run wa jìnà gbé wa jìnà sí nínú àwọn ike fẹ́ sẹ́lọ̀ ó lè rọ́lọ̀ ṣẹ nírọ̀rùn òun náà ní pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó fẹ́ fi hàn wá ẹ̀yin èèyàn kò sí bẹ́ẹ̀ sí lè lọ́lá tó kò sí bẹ́ẹ̀ sí lè ga tó kò sí bẹ́ẹ̀ sí lè pọ́n tó kò sí sí lè lágbára tó tẹ́ẹ̀ni jẹ́ni tí ń bùkátà sí ìsọ èmi ọlọ́ ààbò mi ẹ̀ tó bẹ́ẹ̀ kò sí ẹnikẹ́ni nínú àwọn èèyàn tẹ́rí gbogbo ló ti rẹ̀ ó tó. gbogbo bó tilẹ̀ wù kágbára rẹ̀ tó kò sẹ́nìkan nínú wa tó lè rọrọ̀ dayọ ìsọ àti àbò ọlọ́run ẹnìkan sọ pé mi ò bùkátà sọ ọlọ́run èmi ò bùkátà àbò ọlọ́run á onítàn ó ti parun ẹni tọ́nà wọn bọ̀ ẹni tọ́nà wọn bọ̀ bá dáàbò bò pé parun nínú wọn máa parun bá kọ́ parun

ẹ̀yin agbìyànjú ní ọjọ́ kan kágbébí ọ̀la nìsí láti gbà tí ti má kẹ́ wàá máa sọ́ra yín lọ́wọ́ kẹ́ máa sọ́ra yín lẹ́sẹ̀ pé ní wákàtí mẹ́rìnlélógún tòní títí tí lọ́ọ̀ ló fi má mo fẹ́ rí dájú pé mo níbi gbogbo ma èmi sẹ́lọ̀ lónìí ẹ̀yin agbìyànjú ẹ̀wò ẹ̀rí kó ju agbára ibi tó ti náà ló ti ṣubú nítorí pé gbogbo tọ́nà bá kádàrá kò sí wíyà sí a sì ti mà kò sí tó lè yí kádàrá padà àfàdúà ìdí ẹ̀ta máa ń bẹ lọ ọlọ́run ṣọ́ mi là mí ọlọ́run dáàbò rẹ̀ bò mí sẹ́mi lẹ́rú tí ọbẹ̀ lábẹ́ ẹ̀ṣọ́ rẹ̀ tí ọbẹ̀ lábọ́ àbò rẹ̀ lábẹ́ àbò rẹ̀ tí ò ní máa ṣe ọ́ ọ̀dájú tọ́lọ́mọ bàbá fi lè gbàdúrà yìí bàbá fi lè gbà á èèyàn ò tí ó èèyàn ò tí ó torí rẹ̀ jẹ́ àfikún àdúrà wa o ọlọ́run dákun máa ṣọ́ wa máa dáàbò rẹ bò wá wọ́n sì wá tí wọ́n máa wọ́n wá tí máa yá wọ́n sì wá lọ lórí ibu. bákan náà nínú àwọn hikima tí ń bẹ nínú rírẹ táwọn èèyàn máa rí fẹ́ tara mú ẹrú mọ̀ ìpín òun ó ń bùkátà àrànlọ́wọ́ ọlọ́run ní gbogbo àyíká yìí nítorí pé ìwọ ìwọ fúnra ara rẹ ó lè dátú tẹ̀tẹ̀ á ń bọ́sibọ́sí pọ́n rẹ lómi lọ́wọ́ lágbájá lọ́ràn mi lọ́wọ́ àṣì lásán àṣì lásán tọ́mọ èèyàn máa ṣe láàrin ara wọn ẹni tí ò lè dára rẹ ràn lọ́wọ́ báwo ló ṣe rẹ lómi lọ́wọ́ máa ń lágbájá sọ pé ọ ọlọ́run náà ràn lọ́wọ́ ọlọ́run kankan dára pé kí ràn wọ́n gbọ́dọ̀ mi mo rò pé yé wa torí pé mi ò ní kankan tí mo lè fi rán mọ́lá kejì lọ́wọ́ ọlẹ́ kí lọ́ọ̀lẹ́ ọ̀gá sí fọ́lẹ̀ kò sí kankan tọ́lẹ̀ lè sí fọ́lẹ̀ torí ilẹ̀ gbogbo gbà ápùkátà ràn lọ́wọ́ ọlọ́ èèyàn gbọ́dọ̀ sọ pé kọ́ lọ́wọ́ bọ́ kọ́ yọwọ́ àtìlẹ́yìn àtìrànlọ́wọ́ rẹ̀ kó nù ọ̀rẹ́ torí tọ́lọ̀ bá fi lè ṣe bẹ́ẹ̀ fún yàn pín orí ibú báyàn lò bákan náà á tún tara ẹ̀sẹ̀ mọ̀ pé à ń bùkátà láti máa sáàdì ọlọ kíkọ́ náà wọ́n là wá kọ́ gbà wá lọ́dọ̀ ọ̀tá wa tẹ́lẹ̀ iná náà kọ́ tẹ̀lé ọ̀kan náà ní gbogbo àjọ ni ó náà ní àṣẹ tọ́ọ̀nù rọ̀jì ó lọ tá bàbá ńlá wa àti ìyá ńlá wa ọ̀tá yìí ó sì ti lé ní ó ti lé ka níwájú ọlọ́run ẹnìkan ò ní òru lànà wa bẹ́ẹ̀ ló lé ló lé ka níwájú ọlọ́run bàbá gbàwájú àbà wọn bá ti tún wẹ̀yìn ọ̀làbà ọ̀tún àtòsí wa ọ̀làmà bá òun ní kárí nìkan lọ. wàláyé agbára wọ káṣí kan àfi kọ́ lọ́wọ́ bọ́ láwọ̀ kọ́ lọ́wọ́ bọ́ láwọ̀ lọ́wọ́ rẹ̀ gbogbo aburú tẹ́rí gbogbo ẹ̀fẹ̀ tẹ́rí kò sẹ́yìn àṣẹ kan ṣètàn ló máa ń ṣe lọ́sọ̀ yóò ṣe lọ́sọ̀ fún yàn àtìgbà ti wà nípò pẹ́ẹ́tì ìṣẹ́lọ̀ ṣètàn ni ọmọ ìyá ṣe

torí di eléyìí báyìí kódà tó bá jẹ́ pé èèyàn ọlọ ọlọ́nkọ́ máa fi sọ ẹ̀sọ́ wa ẹ̀rí kánìkan ní ìsìn ó lépa yín láìda òun á lọ ọlọ́ fara sẹ́kọ̀ọ́ sínú òkú Ọ fara pamọ́ síbẹ̀ kan jáde yín ni bẹ́ẹ̀ lọ òun sì ti sá pamọ́ síbi kan wá fi òkùnkùn tí ń bẹ lójú sọ́mọ́ bójú ó sì ti sọ̀rọ̀ pé tó wá gba wájú wa àbí ó tiẹ̀ sáré kò ní tó bá wọn ẹ̀yin náà gbìyànjú láti gbára yín tó ọ̀tá tí ń ríyàn tí ń sọ̀yàn dẹ́yìn ọ̀mà ọ̀tá ńlá ni torí ẹ̀ ṣe tọ́ ni rí wa àwọ̀ òrí ó sì ń lépa wa àwọ̀ ò àmọ́ bí tí wọ́n gbà yọ sí wa ìdí nìyí tó fi jẹ́ pé ẹni tó bá sùn tẹ̀tẹ̀rẹ̀ nínú wa ó sì rárẹ̀ o ẹni tó bá sùn tẹ̀tẹ̀rẹ̀ láyé tí wá dá wa yìí wọ́n lẹ́ torí a'udhu billahi minash shaitanir rajim asáde ọlọ́run níbi àbúrò àṣetán wọn kì í pín ìwé oríire nílé iṣẹ́ ṣetán ìwé kọ́ bàjẹ́ kó ború kọ́ ẹni wọn máa pín ní ọ̀dọ̀ ṣetán irú àwọn ìwé orí ikú báyìí tí ṣetán ní pín ọlọ́run dákun mẹ́jọ ọlọ́lọ́ wa mẹ́jọ ó dára wa mẹ́jọ ó dórí ahọ́n wa mẹ́jọ ó dénú ẹ̀mí wa àṣetọ́ọ̀nì tẹ́ rí yẹn ohun ọ̀fẹ́ kẹ́nìkan ṣetọ́lọ̀ kò fẹ́ kẹ́nìkan ṣetọ́lọ̀ ìbànújẹ́ tó ti gbogbo ìbànújẹ́ lọ ló máa ń bá ṣetọ́ọ̀n ní ìgbà tó bá rí pẹ́lú ọlọ́run ṣetọ́lọ̀ náà ló ṣe jẹ́ pé ẹ tara sọ láti ẹ fi ṣàpèjúwe nínú ẹ̀kọ́ tí ànábì wa sallallahu alaihi wasallam tó kọ́ wa ó ní nígbà tí ẹ máa ń pèpè fún sọ̀láàtì sísá ni ṣetọ́ọ̀nì máa ń sá sísá ni wọ́n máa sá kọ̀ wá sá lásán yọ ọmọ wa wú torí kó wọn má bàa gbọ́ ìpèpè fún sọ̀dáàtì yọ ọmọ wú torí kó wọn má bàa gbọ́ torí pé Ànábì sallallahu alaihi wasallam ó sọ yìí pé tó lù pèpè fún sọ̀dáàtì bá ń pèpè fún sọ̀dáàtì nǹkan kan ò ní gbóhùn rẹ̀ èèyàn àbí àlùjánu àbí nǹkan bọ́rọ̀ gidi tí ò tiẹ̀ lẹ́nu àfikọ́jọ́ gbogbo wọn jẹ́rìí wọn jẹ́rìí pé tó bá ti jọ́ gbẹ̀dàgbé yàrá ṣètọ́ni ọ̀wá ní fẹ́ gbọ́ nítorí pé kọ́mọ̀bà tún wà ní ẹni tí ó jẹ́rìí pé ọ̀ tó bá ti jọ́ gbẹ̀dẹ̀ òkèèyàn yóò máa wá pariwo síra rẹ̀ létí kó wọn má bàa gbọ́ ẹni tó ní ìtòfà tí ó fi máa pariwo ní káwọn èèyàn má bàa gbọ́ kò rí wí nítorí pàǹgbọ̀ gbogbo ariwo ṣètọ́ni òun ni má gbọ́ ìgbègbè fún sọ̀dà ṣètọ́ni ṣe ni máa ń pariwo bẹ́ẹ̀ nítorí kó wọn má bàa gbọ́ nítorí tó bá gbọ́ òun náà wà nù sáfù ẹni tí ń jẹ́rìí gbé ẹni tó pèpè fún sọ láti ọjọ́ ọ̀gbẹ́ni dàgbìyàmà á ti wá gbọ́ bàbá tó ń fẹ́ kí gbogbo èèyàn ó ibú ó sì lè wá wà sáfù ẹni tó jẹ́rìí fún ọ kó fi wà lójẹ́ ariwo tí ọmọ wa pa àti eré tí ó mú sáwọn àwọn ò lè máa gẹ́gẹ́ bí àwọn èèyàn torí tá a bá ti bójú rí tá a bá fi ti gbọ́ àwọn ọmọ pé ń ṣẹlẹ̀ àárín àfitọ́lọ̀ ń bá sọ fún wa àbí tá ànábì Muhammad sallallahu alaihi wasallam bá fi yé wa àmì rẹ̀ lẹ́ máa rì ládùúgbò ẹ̀rí tí àwọn ajá kájá bá wà ládùúgbò ajá yìí ní farabalẹ̀ máa tẹ́ máa ń pèpè fún sọ́láàtì ẹ̀rí kájá mi àti ìgbà ti bẹ̀rẹ̀ sí ní pèpè fún sọ́láàtì ló ti máa gbó tó máa ṣe húhúhú torí tètè ọ̀rẹ́ ti da gbogbo nǹkan rónù ó ti túlẹ̀ ní ti ké ìdààmú àwọn àbá àwọn ajá ẹ̀yin sì ti mà tẹ́lẹ̀ pàdánù sallallahu alaihi wasallam ó ní tẹ́ ẹ bá gbọ́ gbígbọ́ ajá ẹ máa sáàdì ọlọ́ níbi aburú àṣetán nítorí pé ń ṣe lórí àṣetán gbogbo gbígbó jájá máa ń gbóhùn ànábì ní ṣe lórí àṣetán ẹ máa sáàdì ọlọ́ níbi aburú àṣetán bẹ́ẹ̀ bá wá kíkọ àkùkọ ẹ máa tọrọ rere lọ́dọ̀ ọlọ́run nítorí pé ń ṣe lórí màláíkà torí akramakumullah ẹ̀rí tó máa ti ń pèpè fún sọlá ìdààmú ti bá ṣètò yọ sálọ òní padà wá ó dìgbà tó máa pèpè fún sọlá tìtàn ẹ kíyèsí o bá sì sórí ibú ní wá o òun sá nígbà tá à ń pèpè kẹ wá sórí ẹ ń sá ní ìgbà tó bá wá parí tán yóò tún wá padà wá yóò tún máa yóò máa da rúfù ẹ̀rí pé táwọn èèyàn bá ń jà lásìkò tó ń pèpè fún sọlá òun ọ̀ lọlẹ̀ ìtọ́ni tí ń tẹ ipò sí pẹtrol àti ń da pẹtrol síná tí òjò kú yóò dín kù tó rọ̀ǹtì tú lẹ́lẹ̀ o òun ọ̀lọ́lẹ̀ tọ́ba ti pèpè fún sọ láti dáhùn pé àlọ́ sórí ibùsẹ̀ ó sórí ìtọ́ni tó ti da ipò sí yọ padà wá tọ́ba pèpè fún sọ láti anábìyẹ tọ́ba ti wá bẹ̀rẹ̀ sí sèkọ́ ọmọ yóò tó tú lẹ̀ tẹ́fà ti wá parí kọ́ ọmọ tàbí parí kọ́ ọmọ ó tún ti dé tẹ́fà ti Allahu Akbar ìṣẹ̀ṣẹ̀ tán ni wàá bẹ̀rẹ̀ gbogbo oníkálukú akókira rẹ̀ léèrè gbogbo wọn ti gbàgbé tipẹ́ gbogbo ń dá àrántí ibi tá fi sí gbogbo ń dá àtò tá bá ṣe tó tẹ́wọ̀n kó sọ láti ìran títí máa gbogbo àmà ńgbà yẹn gbogbo ọpọlọ charge ni ebi bàbá alágbádá lọ́wọ́ àjẹ́ tó fún ní ní yẹn ó ti gbàgbé tó sì máa ń gbàgbé gan ìyá alágbádá tó béèrè owó ní bí lòdò kó sí. gbogbo àwọn nǹkan burúkú tẹ́tẹ́ ọ̀yẹ́ ká máa ronú wọn gbà yẹn ọlọ́run wà wájú ẹ̀ nìkan lọ́yẹ ká máa ronú ìgbà náà ni gbogbo ronú burúkú ti dé ẹyẹ wo wò ọ̀fẹ́ ká sórí ilé bíi kéré ẹ rí i pé bá a i pé bá a i pé bá a ṣe jókòó tira wa bá a ṣe dùn láàmú ẹni tó jókòó tì ọ́ ẹ sì jọ jẹ́ mùsùlùmí ẹ sì jọ jẹ́ ọmọlẹ́yìn anabi wa Muhammad sallallahu alayhi wa sallam alukibula wa ẹyọ kan náà alukuraani wa ẹyọ kan náà ni anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó gbé méjì ohun kan náà làwọn àjọ tẹ̀lé èmi ń sọ pé mò ń pèpè lọ sí di ẹsẹ̀ Islam wọn náà sọ pé mò ń pèpè lọ sí di ẹsẹ̀ Islam a sì wá jọ jókòó tira wa àjọ ń gbọ́ kútùbà jùmọ̀ ẹ̀rí tí ọba mẹsẹ́tà ṣètọ́ ni máa ń ṣe yóò mọ ọ̀rọ̀ yìí pé bá ti ṣe wà yìí náà ni bóde o se ni ṣiṣẹ́ rẹ̀ ẹ̀rí pé lómi jókòó tí ni tí ọmọ àwọn kékeré olórí ikú ọ̀bọ jọyìn àkómọ bí tó ti rówó ra sọ́tọ̀ wò olórí ikú máa ṣe fún ẹ pé wàá gbà inú ọmọ àgbà àwọn akéde ẹja ń ṣe kíni kan mo fi ọlẹ ọgbà subhanallah ẹ wo ṣetán àsìjọ tó kò tira wa a máa wo pé masha allah la quwwata illa billah àṣetán ní ìsìn ìsìsẹ́ nu ó ń ṣiṣẹ́ nu ìgbà míì lára ni bọ́ọ̀lù sì lè dá fún ọjọ́ bọ́ọ̀lù lè dá fún ọjọ́ pẹ́ lọ a tẹ̀sí nǹkan yìí kan náà gbogbo wa ń ṣe ni a wọ́n ṣe rán ọmú jù wá lọ a a a lè pa àfẹ̀yìn rẹ balẹ̀ náà ni abilẹ̀ ìkọ́ ni ọba pẹ̀lú àti jẹjẹ lè wọ́n salamu alaikum salamu alaikum sábùjọ́ mẹ́ta a la ilaha illallah ara sí ẹ̀ṣẹ̀ tán ni ara sí ẹ̀ṣẹ̀ tán ni torí èyí sẹ́tà ṣetán ni máa ń ṣe wàláhì tí o bá sì ta ṣetán ẹ̀ bá ti rọ̀ dàrán kan láyé ẹ̀ bá ti rí ọ̀daràn kan láyé pàápàá àwọn ọ̀ràn ńláńlá àwọn ọ̀ràn karabiti karabiti ẹ bá ti rẹ ní tòsí ẹ rí ṣètò àtọ́ba gba tèèyàn jẹ tán tó mú yẹn sẹ́lọ̀ tán ẹ wàá ta kété òun wàá di mọ́mìn qala inni bari'un mink inni akhafu Allah rabbal alamin ha ọ̀ràn lọ́fẹ́ ló dá tó báyìí ha ọ̀ràn lọ́fọwọ́ dá tó báyìí ha. ọ̀ràn lọ dá tó báyìí èmi o kò sí ní tọ́kàn mi pẹ̀lú rẹ̀ èmi bẹ̀rù ọ̀nà ó tó bẹ̀rù ọ̀nà nígbà tó sọdún lórí ikú tán ọba tán ó tó bẹ̀rù ọ̀nà ẹ̀yin máa wò wò iná ló fi jẹ́ pé kò sí kan láyé tó bá padà jókòó tí ọpọlọ bá padà sí la kò sí náà ẹni tó ń lépa kọ́ pa torí pé inú rẹ̀ sá ń bí ọ náà ọlọ́mọ sì wá lápá ẹ̀ anábì sallallahu alaihi wasallam ó lẹ̀ ní yéé máa bẹ lálàáfíà lópin ìgbà tẹ́ ẹ̀ bá ti sìyàn pa ẹ̀ bá sìyàn pa ọ̀ràn dènù ọpọlọ tiẹ̀ náà ò ní ṣiṣẹ́ dọ́gba mọ́ káti ẹ̀ má ti sọ pé wọ́n mọ ọwọ́ pa wọ́n náà ẹ̀ rí pé ẹni tí ń lépa èèyàn kó wọ́n pa wọ́n pa wọ́n pa gbogbo ọ̀nà kọ́nà ní ṣètọ́ ni wọ́n máa ṣe lọ́sọ̀fọ̀ kọ̀ wá sí bí ó ti ṣe rí pa ọ̀la tí ò ní kábàámọ̀ sẹ́rígbà tí ń lé tí ń lé tí ń lé o ní lílépa rẹ̀ dùn mà tọ́ba ti lé lé tọ́ba ba àbọ̀tá lọ́fọ̀ ọba àbọ̀yìnbọ̀ ọba àbọ̀sáláàjì ọba ó ti wá ṣubú ẹ̀rí kẹ́ni tó pààyàn kí ló ní ose bó bá dúró tì í ọmọ àgbà ni ọ̀pọ̀lọpọ̀ ẹni tó sì pààyàn òun náà tulẹ̀ ok kí ló dé tọ̀ wá ń sá kí ló ń gbọ̀n sí ìwọ́n tó ọlọ́pàá yẹn tó òsèré pa ó yẹ kó o fi yára yẹ pé ìwọ ni olóòsèré òṣìṣẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ńkọ́ àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké tẹ́ ẹ rí náà gbogbo ẹ̀ pátá korongodo kò sí ètò yẹn ṣẹ̀ tí ì kábàámọ̀ kò sí bí ẹ̀ṣẹ̀ ó ṣe kéré tó tọ́ọ̀sẹ̀ ọ̀la tó ní kábàámọ̀ tó tó bá kú wa nìkan padà máa rò padà máa rò ha ṣé tí mo ṣiṣẹ́ yìí sì dáa nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ní ká yẹn ká lẹ́yìn láìláì awa kpejọ awa sọrọ ẹnìkan nígbà tá à ń gbogbo ètò sọ ṣètọ́ni sọ ètò sọ eléyìí sórí gbogbo táwọn èèyàn yòókù mú wa kò tí ì dojú àmì ni mú ya àti bàbá wa mi tó ti wọn náà mọ àmú wa ọmọ wa mú wa bá sọ já tọ́gbà wa kó kálukú kura oníkálukú ọmọ wa tí mo sì sọ yìí ṣé ti bó ṣe rí nu àṣetọ́ni ìbàtẹ nìkan jẹ́ kó nítàn wọn má padà kábàámà nígbà bá filẹ̀ torí máa kan lórí asetɔn àfikọ́nà ọba kó wa ká kọ́nà ọ̀là wa kó wa lọ́wọ́ rẹ̀ kó gbà wá burúkú ni burúkú ni jùlọ tí bá wo bá ẹ̀rí lè máàmù yìí sí máàmù ló bá yín sọ̀rọ̀ pé ẹ má ṣe zina ẹ má ṣe zina síbẹ̀ yìí náà rí nínú ìgbésí ayé mi sí wọ́n àmọ́ sọ wọ́n lè gbé à bàbá yẹn ó ọmọ yẹn obìnrin tó ti bá ṣe zina láyé obìnrin kan gbọ́dọ̀ dá lọ́dọ́ rẹ ọba ara mú bá mi à ṣe èkúté àtolóńgbò ara mú pé òun alára ọmọ òun náà ní mọ̀nà táṣetọ́ nípa wa mú tó ti pé lẹ́yìn ẹ̀sà wíjàre o ẹ̀sà wá wí o ọ̀daràn lọ̀daràn o ṣùgbọ́n bó lòun náà ó ti ṣe wá jẹ́ pé ó sọra rẹ̀ dé nǹkan tó rọrùn ni láti mú la ṣe ní di rọrùn fáṣetọ́ ni láti mú àmọ̀bẹ lọ ọlọ́dà mú sọ wa là wá gbà wá lọ́wọ́ ètí àṣetọ́ sọ wa là wá ràn wá lọ́wọ́ mọ́jọpọ̀ lọ́wọ́ kúngbà torí pé ńgbà tí ẹni tó fẹ́ mú ọ tó ń dẹ tàkúté tọ́lọ̀ bá ní kọ́kọ́lọ́ rẹ̀ ọmọ ó tètè mọ̀ náà bá yọ kọ́kọ́lọ́ tiẹ̀ náà bá gbà ọ èèyàn bá lọ kọ́lọ́ ń dàkúkọ́ sàánú wa. bákan náà a máa bẹ lọ kọ́lá wa níbi aburú ẹ̀mí wa torí nìkan ibu ẹ̀mí náà ń bẹ nu ti ibu ẹ̀mí tí ń bẹ lára wa táà ń lé sọ̀rọ̀ ẹ̀mí ń bẹ ẹ̀mí nǹkan a máa sìn ọ́ lọ́nà ẹ̀rí kánàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn àdúrà tó fi kọ́ wa a'udhu bika min sharri nafsi wọ́n lọ́mọ sáàdì rẹ o níbi aburú ẹ̀mí mi ẹ̀ gbọ́nu suratu Yusuf ni wa ma ubarri'u nafsi inna nafsa la'ammaratun bis-su' èmi ọ̀fẹ́ mi ara mi máa nítorí pé ẹ̀mí a máa pani láti ẹ̀ká sí ìbàjẹ́ ẹ̀mí gan a máa mú ní sentaf wọ̀ náà torí ẹ̀ ni ó sì jẹ́ pé a sọ pé nu Ramadan wọ́n ti di àwọn ṣètọ́ọ̀nì ní sẹ́kẹsẹ̀kẹ̀ mọ́lẹ̀ kí ló tún dé táwọn míì tún máa ṣe lọ nínú Ramadan kí ló dé tọ́pọ̀lọpọ̀ tún dára nínú Ramadan nítorí pé aburú mi tún ṣẹ́kù òun náà láburú ẹ̀mí torí ẹni alimami Ibn Juzay rahimahullah wọ́n ní tírà kan tó pàtàkì tó sì yẹ káwọn ọmọ akẹ́kọ̀ọ́ kún ọ wá kàn òun náà ni at-tasheel at-tasheel fi ma'ani at-tanzil at-tasheel fi ma'ani at-tanzil ó jẹ́ tíra tafsir al-Qur'an mujalladi ẹ̀yọ̀kan ni ṣùgbọ́n bàbá yìí sọ wípé gbogbo ń àfọ ní tafsir kan ti sọ nínú tíra tafsir wọn báwọn tó délé ayé àti ìtàn sọ lójú ayé àwọn. gbogbo ẹni tíra yóò kó jọ sínú àwọn tó wá ṣàfikún gbogbo ẹ̀ ò sì ju di kan lọ nígbà tá a bá mi ṣe tẹ̀síìrì ìdí ogún ọgbà òun á sọ pé yìí gbogbo ẹnu ìdí nù tó gbogbo ọmọ tí ń fúkọ̀ lọ tíra yẹn Ọ púpọ̀ gbogbo ọ̀rọ̀ táwọn á wá lọ sínú tíra rẹ tó ní rí tòsí bàbá yẹn nínú tíra kìí ṣe ṣètọ́nì nìkan nínú rẹ̀ ṣètọ́n ẹ̀mí wa àwọn ṣètọ́nì tèèyàn náà ẹ̀rọ lọ́n kí lọ́ sọ minal jinnati wan nas ẹlòmíì tó fi dá gbogbo ọ̀ràn tó dá èèyàn ló ti èèyàn ló ti ṣètọ́nì tèèyàn ló ti ló ti bí àwọn asorun wá púpọ̀ mọ́tì pàkọ́ tí wọ́n máa bẹ láwùjọ kọ̀ọ̀kan àwọn ìfẹ́ kìlò gbá wọ́n ìfẹ́ kìlò orójú ìfẹ́ kádùúgbò ọ̀rá yìí bí kọ́ máa dàrú kọ́ máa bàjẹ́ ẹ̀hán òrí kọ́rọ̀ tí lágbádá sọ ńgbà tá a jókòó lẹ́ẹ̀kan ìwọ ní báwí ni wọ́n ọ̀maràn ọkàn jókòó kalẹ̀ pẹ̀mbọ̀ ọ̀maràn sí pé mi ní sìn bá bẹ́ẹ̀ ni wọ́n á gbé mi máa bíbẹ̀ ní ti rọ́ọ̀ṣì ẹnu ẹ̀ ìwọ náà bá bẹ̀rẹ̀ sí ní ní inú pé ok yóò sì gbà yóò sì gbà tó àwọn mílíọ̀nù tí bẹ́ẹ̀ ti wà nọ́ọ̀sì wà nọ́ọ̀sì nù àwọn ṣètọ́ọ̀nì tèèyàn torí àkàràmọ̀kọ́mọ́lá tí ń bẹ lára wa tá à ń gbé ká ó lè jọ́ta wa o ẹ̀mí a máa pani láṣẹ ká sì bàjẹ́ ẹ̀mí a máa fòrò ẹni láti ṣàìdá ẹ̀mí a máa tìyàn gbọ̀ngbọ̀n láti sórí ikú torí ra tó gbọdọ̀ máa ṣáàjì ọlọ́run ọlọ́run là mí níbi aburú ẹ̀mí mi ẹ̀mí ọmọ abọ́ sọ̀rọ̀ báyìí ni kò tẹ́ mẹ́sẹ̀ báyìí. wọ́n wàá máa wò báyìí tó ní kí n ṣe ṣe dáadáa ni kí n ṣe dáadáa torí tako bàbá dé àtàrà mi lẹ́jọ́ jìyà èmi ò sì fẹ́ ti ra mi jìyà torí pé èmi tí mò ń jẹyàn ní nǹkan méjì náà ẹ̀mí àtàrà ni jẹyàn ẹ̀mí àwa ara gbàgbà. táàrà ó fi di ọmọ ara ò sì ní níná ẹ̀mí náà tún pẹ̀lú ẹ̀ kọ́ yẹ ká a lè sọ́ra fún un torí bẹ́ẹ̀ mi ò ṣe yà sọ́tọ̀ káàrún sí kọ́kókó kọ́ lọ lọ́tọ̀ àyàfi ká máa bẹnu ọlọ́run dàkùn là wa níbi aburú ẹ̀mí wa. káwa lọ mọ pé àwa o ẹ̀mí wa o aláṣìṣe ni o aláṣìṣe ẹ̀gbọ́n tó lọ sọ ni nàásìyẹtìn kẹ́ẹ́dẹ́bẹ́tìn kọ́ọ̀tì asosọ ọmọ èèyàn asọ́sọ́ òkúrọ́nù asọ́sọ́ aláṣìṣe nù torí ẹ ọmọ èèyàn kó ló bẹ́ẹ̀ ni ádámá xọ́tọ́ gbogbo wa la láṣìṣe mọ́ pera rẹ̀ màláìka èmi kẹ̀ ìwọ kíni pínbó ló ti kẹ̀ ọ̀ kẹ̀rẹ́ alágbà tí èsì náà gbogbo wa pátá la láṣìṣe kò sẹ́nìkan tọ́mọ́ kẹ́yìn ẹnìkan ó lì kíníkíní tó ó lì kọ́ ó lì tí ń ó lì tí ń tọ̀ wọ́n wá ń tàn wọ́n lẹ́jọ́ ń tan ara rẹ jẹ ó lì tí ó bu sóti kálukú ó dìde tí wọ́n bá sì dìde tí wọ́n bá mú mára kálukú ọmọ rọra fọwọ́ fẹ́ mú pé hún hún hún kí ni hún ó lì náà nìyẹn ó lì ọ̀daràn tàwa lọ́wọ́ ó lì ó lì tí ń jíwó ó lì tí ń jàǹbá ó lì tí ń parọ́ ó lì tó yàgbẹ́ tí ó nù dì tó yàgbẹ́ tí ọ̀tá bà kò sí ó lè o ó lè lọ́ba ní Adama khata gbogbo ọmọ anabi adam alasise wa khayrul khatta'in at-tawwab talo adanu wa ẹni tí bá ma tuba kọlọ ọba kò sí wa lẹ tí ọba tuba tó Ọlọ́run fẹ́ ká dára ẹsẹ ká mọ pé a jámà kankan alasise ni wa lórí ẹni sìn ẹ wá wọlọ sọgbẹ yẹn lágbájá ẹ níbi tó ma kí ó dé ah, tó ayẹ a níbi tó ma kí ó dé ẹ sọ àbẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ibi tó máa ń kéwòn ebe èèyàn náà ti èèyàn lẹ́fù náà ní dísìn kọ́ wá sí ní sẹ́lọ̀ kó sí ní sẹ́lọ̀ anábì gan sallallahu alaihi wa sallam ẹ̀gbọ́n tó lọ sọ ni liyaghfira Allahu laka ma taqaddama min dhanbika wa ma ta'akhkhar ní ètò síwájú àti tó pẹ̀yìn fún nínú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ torí ẹ̀ làwọn ahlu sunnah wal jamaa'ah náà sọ pé àwọn anábì ọlọ́run ọlọ́run sọ wọn ńlá wọn níbi à ń ṣẹ̀ṣẹ̀ ńláńlá yàtọ̀ sáwọn ẹ̀ṣẹ̀ kéékèèké àwọn ẹ̀ṣẹ̀ kéékèèké ò náà yàtọ̀ tí wọ́n pẹ̀lú tiwa tún ni pé tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ kékeré ọlọ́run fi wọ́n sílẹ̀ ó ti ta àwọn tí wọ́n tutù bá. àbí kí ni tó máa abasa wa tawalla an ja'ahu al òṣùmọ́ lọ ń tají ànábì ó túbọ̀ alẹ́ kan náà yàtọ̀ sáwà àdájọ́ ní kélemà kélemà kélemà kélemà kélemà tọ́mọ àníkó tuntun wà lọ èmi táwọn bá wọ bí mo mú sẹ́ lọ bí mo mú sẹ́ lọ yóò tún máa fẹsẹ̀ yóò tún fẹ́ máa fi pẹ̀sẹ̀ rẹ torí di ẹlẹ́yìn jama kámara wa láláì da aláṣìṣe kéèyàn sì mara rẹ láláì màkan àjàmà kankan wàláì àjàmà kankan olódò lẹ́mí wa kọ́lọ́ọ̀dà kọ́tà ìmálẹ̀ sínú ẹ̀mí wa kọ́lọ́ọ̀dà kù kó lé ẹ̀mí wa jìnnà tí àìdá àtàṣìṣe nínú tọ́lọ̀ wọn bẹ tó tún fà á tó fi máa ń ṣe kéèyàn ṣẹun ní ìrọ̀rùn òun náà ní kọ́lọ́n fẹ́ ká ma báwo ni àmúmára ọlọ́run ti ṣe tó àfaradà ọlọ́run bó ló ti ṣe tó tẹ́ ẹ̀ máa ń gbé tó bá lọ jẹ́ pé báwo èèyàn ti ṣe rí lọ́lọ́wọ́n bá bá rí ẹnìkan oníṣẹ́pọ̀ gbogbo aláàtìparun sẹ́wọ̀n kí ni ìṣiṣẹ́ nìkan bá ṣe àwà n'ebe mi ya ti ṣe wa, á lè máa wo ka bíi kára mú táàbà àti ẹ̀fẹ́ pa àwọn àfẹ́ kojú rẹ̀ kó yí sí papọ̀ sọmọkọ́ pé ìyá tí nìkan yìí ti jẹni tọ́sẹ̀ o tó bá ṣe pẹ́nu ló fi wá á sọ pé bíi kí ẹnu rẹ̀ kọ́ wọ́ sí papọ̀ tó máa bẹ́ẹ̀ lọ́mọ èèyàn máa ronú ọmọ èèyàn lè máa wò pé á ah, wọ lọ ẹni tó sẹmí bá mi fi ilẹ̀ títí tí ìwọ bàálù tó bá wọ bàálù kó wá jẹ́ kó nìkan ní ọjà bọ́nu bàálù ó nìkan báwò wa ajá bọ́ mẹ́jọ òkú bẹ́ẹ̀ o kó máa wá yí bọ̀ kó máa yí bọ̀ kó máa yí bọ̀ kó máa yí bọ̀ bá yí bọ́ sẹ́nu kìnìún mi ah, yín bọ̀ kíkì náà mọ́ àjẹlẹ̀ kan náà kọ́kọ́ kọ́ máa gbá bọ́ọ̀lù kọ́ máa gbá bọ́ọ̀lù kọ́ káàbọ̀ dáadáa ẹ̀yìn ń retí ẹni ń retí ó dé ẹ káàbọ̀ subhanallah yẹn sì máa ronú tiẹ̀ tọ́ba ẹ pé bẹ́ẹ̀ ẹ lákòókò kálukú ẹ wú ẹsẹ̀ tá a ti sẹ́ lọ́n títí wákàtí tá a wà lónìí tọ́ba ẹ bẹ́ẹ̀ lọ́lọ́wọ́n bá bá rí ọlọ́run nífẹ̀ẹ́ nìkan tó bá wọn pé mò ń rí ọkọ tó jalè tó bá wọn pé mò ń rí ọkọ tó sàmú àmúlùmálà ń bẹ̀ tó bá wọn pé mò ń rí ọkọ tó sèṣì náà tó ṣe lẹ́ẹ̀kan tó bá wọn pé mò ń rí ọkọ tó máa pòkún tó bá wọn pé mò ń rí ọkọ tó máa kọyà tó bá wọn pé mò ń ọkọ tó máa pèsè àpò wọn pé mò tọ́lọ̀ ń bá fẹ́ fi gbogbo ẹbí wa ẹnì kan ní sẹ́kù látara rẹ̀ mọ̀ pé àmúmọ́ra pọ̀ afárádà pọ̀ látọ̀dọ̀ ọlọ́mọbẹ̀ẹ́dẹ̀ dà wàláhì tọ́lọ́wọ́n bá fẹ́ tó bá fẹ́ fi ẹ̀ṣẹ̀ wa bí wa kò ní sẹ́nìkan kù á ti kú ká tó kú á ti tán ká tó tán ilé ayé ó ti parun kó tó dijọ́ gbẹ̀dà kíá sòṣùmọ́ lọ́wọ́ bá àmúmarà pọ̀ tó ń ti bá ń ṣe wá ń sẹ́wọ̀n tí ò mú wa lẹ́sẹ̀kẹsẹ̀ wọn yóò tún máa pọ́n wa àwọn ọ̀daràn náà láti tọrọ owó ni ó tún fún wa lówó ọ̀daràn náà. láti tọrọ lé láti dúpọ̀ àǹkọ́lé àwọn ọ̀daràn náà yóò tún máa gbé sípò ńláńlá àwọn ọ̀daràn náà láti máa wọṣọ ńláńlá àwọn ọ̀daràn náà la ilaha illallah gbogbo eléyìí ọlọ́run fẹ́ kátàrà rẹ̀ mà yọ ọlọ́run ẹlẹ́dàá wa pọ̀ àfaradà pọ̀ àpọ́nlé rẹ̀ tó sì ẹyin sẹ́wọ̀n kẹ́ ọ̀kan láyé nínú àìníye ẹyọ kẹta bá tún wá rí wàhálà náà tún wá kẹ á kẹ dáadáa á gbogbo ara yọ ọmọ ọ̀daràn lágbájá o èèyàn abúlé o ẹni òfo ẹni àdánù onóòtú wa máa kẹlẹrì nínú millions lọ èèyàn tó tún máa ń gbàtà sí bá bú ẹni pọ̀pọ̀lọpọ̀ ní ìsìnkú ẹgbẹ́ tó máa ti sọ̀rọ̀ ẹ̀sìn tí ẹ̀mí máa yọ yẹ tí wọ́n máa lẹ́nu tí wọ́n máa lé ka tẹ́nu rẹ̀ ọmọ ọwọ́ sẹ́ láàrin rẹ̀ sọ́lọ̀ ó lè jẹ́ ọ̀daràn burúkú ó lè jẹ́ ọ̀daràn burúkú tí òun fi gbà kan fẹ́ tọ́lọ̀ ẹ bá ti sọ àpèjúwe fún ẹni tó yẹ pé wọ́n ní tó bá ń sọ̀rọ̀ súnà súnà tí ẹ̀mí máa yọ yẹ lágbègbè wọn tí ẹ̀mí máa lé ẹ̀sìn bọ́ bá dàbí lò gbani gbogbo èèyàn ní ọ̀ma ṣe olùkàlà àlùsùnà láyé tẹ́nu rẹ̀ ọmọ ọwọ́ sẹ́ tí gbogbo gègé ọmọ àrùn àbá ọwọ́ ọlọ́ọ̀ni kò kú sínú accident wọ́n lẹ́ni tó bẹ́ẹ̀ wẹ̀ ńgbà dáadé bí tó ti wẹ̀ tá ń bọ́ sókò tó ń di rẹ̀ wọ́n bá bóńdè la ilaha illallah ẹ̀yin àwọn omi sẹ́ni sọ̀rọ̀ tó sẹ́ torí ẹ̀ ń ẹ̀ tẹ̀ o ọlọ́run nínú ọ̀rọ̀ ní kálukú kó tún wá sí Baba, bàbá bàbá àgbà nínú alùsùnà tá a wá tún góńdè ńlá nídìí rẹ̀ òkú èsì dìde sọ̀rọ̀ káti ẹ̀ fi gbá lẹ́nu ewọ́ asọ́daràn ni ọ́ asọ́daràn ni wọ́ yìí torí ẹ̀ ló ti já ike ọlọ́mbò aláṣírí púpọ̀ káwa mà pé tó bá wu ọlọ́ni o ó lè tú àṣírí wa o ó lè tú àṣírí wa tó bá wu ọlọ́run ó lè sọ wá dẹni tó ṣe nke nǹkan kan nínú ọrọ wa bá ń ṣe ń dáwọ́ báyìí gbogbo ara yóò ọ̀rọ̀ ọlọ́run lọ́rùn bẹ́ẹ̀ ẹ̀ gbogbo eléyìí kọ̀ wá gbọ́dọ̀ já fẹsẹ̀ tó mi o tó bá wu ọlọ́run lè jẹ́ tí mo ń ṣe ọmọ sáwọn èèyàn ẹ jẹ́ àárín mi àtọ́lọ́run ṣe o ọba pé káàrin àtàwọn káàrin ní àtọ́lọ́wọ́n da lọ́ba bàrà nínú tó fà á tọ́lọ́n tó máa fi fi àwọn èèyàn lẹ̀ tó wọ́n máa ṣe lọ́ọ̀ òun náà ni kẹ́lẹ́ bá mọ̀ kò sí ọ̀nà tẹ́lẹ̀ gbà là àfi tọ́lọ́n bá sàmójú kúrò fún mi tó bá forí jù torí pé tí gbogbo wa ọba dé alábòsí síra rẹ̀ tá a bá wo iṣẹ́ tá à ń kò síbòsílẹ̀ dáa tó tẹ́ bá sì wo àwọn ọ̀nà tá à ń gbà sẹ́lọ̀ kò dájú pé sẹ́ẹ̀rì wa lè gbé wa wà lè jẹ́nu wàláhi tàlá kò dájú pé ẹnìkan bẹ́ẹ̀ nú àwọn èèyàn tí sẹ́ẹ̀rì rẹ̀ lè gbé wa jẹ́nu kó sí. torí mélòó là ń ṣe tá à ń fi tẹ̀lé tọ́lọ́ lẹ́gẹ̀ẹ́ tá à ń ṣe tá à ń fi bàbá wa jẹ́ ẹni tó ṣe pé àtinú àtòdé wa tọ́lọ̀ là á máa ṣe àìsẹ́lọ̀ kò tó gbé wa wà lè jẹ́nu àfikà àtúnwá díẹ̀ ní ti ń sẹlọ̀n lójú méjèèjì torí rẹ̀ àmọ́ abẹ́lọ̀n sàmójúkúrò fún wa o foríjìn wa o àmójúkúrò rẹ̀ làwa ń tọrọ o àforíjìn rẹ̀ là ń fẹ́ o àjọra wa lójú o àgbàpá jámọ̀ kankan o kò sí nǹkan kan tá a rí sí o dípò bá wa sọ àfa foríjìn rẹ̀ àfa mójúkúrò rẹ̀ ìdí nu ti Aisha radiyallahu anha tó fi bí anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam léèrè ó ní wa ànábì wa sallallahu alayhi wa sallam tọ́lọ̀ ẹlẹ́dàá wa tó bá mú mi ṣe kóńgẹ́ Lailatul Qadr báwo ni kí n máa bẹ lọ́nà rí ànábì ní kó máa sọ pé Allahumma innaka afuwwun tuhibbul afwa fa'fu anni a àdúrà láì ọlọ́run ìwọlọ́lá mọ̀tòkúrò ó sì nífẹ̀ẹ́ sí ká sàmọ̀tòkúrò sàmọ̀tòkúrò fún ha ah, kò sí atọrọ à ń tọrọ ilé àtọrọ mọ́tò à ń tọrọ fún fún gbogbo dáadáa náà tètè lẹ́yìn àti lọ. oríṣi ẹlẹ́yìn ẹ kí àdúrà ni máa ń tọrọ àmójúkúrò àtàforíjì ẹ jẹ́ wa nítorí bá fi lè gbéra sórí àtẹ èèyàn kó òjá wúwo ní dáadáa ti sọ wá tó àforíjì agbọ́dọ̀ máa tọrọ rẹ̀ ní gbogbo gbà sábàbí mi tó fi rọ àwọn èèyàn lọ́rùn láti sẹ́lọ̀ ọlọ́run bá ń fẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé alápọ̀nlé lò òun sì tuba àwọn ẹrú òun tó fi lè túbà torí tí ẹ bá fi lè òun ẹ má jọ asunjọ kan láì túbà lọ sọ́dọ̀ ọlọ torí ẹ la Nabi sallallahu alaihi wasallam ó sì kọ́ aládùn àkàn oníjà ẹ bá fi lè sí láàárọ̀ ọjọ́ kan tẹ ẹ bá fi lè kú jọyìn kóòrùn tó wọ̀ tẹ ẹ bá jẹ́ mùsùlùmí mùsùlùmí gidi o ẹni wọ̀nà tẹ bá sì lè wí jọ kan lẹ́yìn tó rùn wọ̀ tẹ bá wá kú lọ́jọ́ yẹn kí lè tó má ẹni wọ̀nà ọ̀nà àlàdúrà tá a pè ní sayyidul istighfar aṣíwájú fún gbogbo àwọn gbólóhùn tá a fi ń tọrọ àforíjì lọ́dọọlọ. allahumma anta rabbi la ilaha illa ant khalaqtani wa ana abduka wa ana ala ahdika wa wa'dika mastata'at abu'u laka bi ni'matika alayya wa abu'u bi dhanbi faghfir li. فإنه لا يغفر الذنوب إلا أنت àdúà yìí ọmọ bó ṣe má ọdájú kó a ti ṣe tààrọ yìí ẹ má jẹ́ kí tí rọlẹ òní kó tún fò wá rò bóun bá ti wọ ẹ̀yìn sọlátul Maghrib ẹjọ bẹ ẹnu àdúà àtẹsí torí ẹ àmúkátà àforíjìn àmójúkúrò ọlọ ní gbogbo gbà nínú sábàbí ọ̀nà ni iqamatul hujjah alẹ́ lọ́kọ́lù ọlọ́run ọba fẹ́ mú àwíjàre ọfẹ́ musẹ́ lórí wa pé tọ́lọ́run ọba bá fi wá sínú àní ní ìta lè sọ ìsàlẹ̀ fi ọ sínú ẹsẹ̀ rẹ̀ nù ìdí táwọn èèyàn fi ń sẹ́lọ̀ ní rọrùn nù tọ́lọ́run fi tètè ká wọn kó lẹ̀ ọlọ́run bá kó wa sínú ọlọ́run mẹ́sàlá lọ́mọ náà wọ́n ká lórí tó fi kó wa sí náà à ilé àwọn ẹsẹ̀ ẹsẹ̀ tó ṣẹ̀ ní ẹsẹ̀ tó ṣẹ̀ ní jọ àtúbà ó túbà ok lágbájá náà ọ̀daràn ló náà ó náà ṣẹ̀wọ́ lọ à nígbà tó ṣẹ̀ mi ó ń tọrọ àforíjì mo sì foríjì ìdínú tó ń fi bára rẹ̀ lálejò tó ń torí ọlọ́run fẹ́ pa wá lẹ́nu má fẹ́ kọ́ má sí àwa wí kàtá nìkan lè rí wí tó bá ti jọ́ gbẹ̀dà lùkìyà ìdínú tá a fi ṣẹlọ tó túbá fi rí túbá sí tani kò sáwàwí kò sáwìjàre tó bá dijọ́ gbé ní àlùkìyàm èwo wá ni wọ́n fẹ́ ṣé kó kó ọsẹ lọ́n kó túbà kọ ọ̀rá lìjà náà wọ̀ àbí kó ọsẹ lọ́n kó sagídí kó ọmọ túbà kọ wọ̀ náà jẹ́jẹ́ èwo lọ́n fẹ́ torí rẹ̀ já túbà ọ̀ já túbà ọ̀ ha anabi sallallahu alaihi wasallam wọ́n ní máa ń tọrọ àforíjì èsì máa túbà lọ sọ́dọ̀ lọ tó bá jókòó níbì kan àwọn sàhábà máa ń kà lẹ́nu rẹ̀ lọ tó jókòó níbì kan lásán استغفر الله واتوب اليه استغفر الله واتوب اليه àwọn sọ̀hábà ọ̀kà lẹ́nu rẹ̀ gbọ́ نبي lọ níbi kan lásán tó ti jókòó lónìí tó bá ti jókòó bomi kọ́ ọlọ́run sì ti ṣàforíjì gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ fún àwọn ẹjọ́ ẹgbẹ́ àwọn olùka ọlọ́run ọmọ tirẹ́là tí ó lù tẹ lómi jẹ tirẹ́là ọ̀kápá jẹ lómi. àwọn wa ní tọrọ àforíjì a máa tọrọ àforíjì gbogbo gbà àti wálé ayé náà okùn sì wá rù la táàfin ní padà parí rẹ̀ sínú ná kọ́lọ̀ mọ́ sí wa lọ́mọ ná nínú àwọn sábàbí òun náà ni ọlọ́run fẹ́ ma látàrí ẹ̀ṣẹ̀ tá à ń ṣẹ̀ ó ń fi wá sílẹ̀ báwo lẹ́yìn náà ó ṣe ṣe sẹ́ni tó bá ṣẹ̀yìn náà nínú àwọn èèyàn sẹ́yìn náà ó fi lẹ̀ sẹ́yìn náà máa wòran sẹ́yìn náà kẹ́yìn sẹ́lọ̀ ọlọ́run wò yẹn rìn. sáwọn ẹ̀yin sẹ́lọ̀ ọlọ́run yín lẹ̀ òpè ọkọ̀ ya ma yín lẹ́sẹ̀ kí ya ma yín lórí òpè kó kùtù ó mọ́tò ọkọ̀ yín òpè kó lòó yín lọ ok téèyàn bá wá sẹ́yìn náà kọ́ gbọ́dọ̀ yín náà ṣe ha látàrí fífi wálẹ̀ wálẹ̀ wo bọ́ọ̀lù ẹ̀yin náà ó ṣe sáwọn tí máa ń táwa dá a débẹ̀ a dá a débẹ̀ lẹ́yìn lẹ́yìn dá aláṣà tó tá díẹ̀ bá dání lóògùn nù kásì fọ́ lẹ́yìn ọ̀lẹ́jọ́ nù tá a lẹ́ni tí wọ́n ń sẹ̀nu anis tó fẹ́ ń tọ́sẹ̀ lẹ̀ kọ́ máa lọ lálàáfíà ó kéré ó kéré jọjọ ìdínú ìgbà táwọn lẹ́mìí a ti ṣe fẹ́ rà àforítì gbà lọ́dọ̀ lọ àwọn lẹ́mìí àmójúkúrò a ti ṣe fẹ́ rà àmójúkúrò gbà lọ́dọ̀ lọ. a ah, kéèyàn ọ̀sẹ̀ wá kásì lọ tán á yí pa ara ró náà ni á gbẹ̀sán torí àwọn tó bá máa ń tó bá máa ń forí jẹ ẹni tó ń sẹ̀ lọ́nà forí jù ẹ káwọn náà mú wa nù wá wa èèyàn ni wá wọ́n sẹ̀ náà báwọn kódà wọ́n lè pàtẹ àti sẹ̀wá kọ́dé kó àná wọn sábà ń bú wọn mọ́ kí ni a fẹ́ sè sí. a lálẹ́ tẹ́ dábàá bá àdé fi yín bẹ̀ a sì ní ná dábàá pé bẹ́ẹ̀ ládà yìí sí kí láwa sí a fi sùúrù. yẹ wá ṣe sùúrù lásán ká tó pé mọ̀ yá fè torí pé mi náà fẹ́ kí ọlọ́run yá fèrè tó bá dídọ́ pé dàlùkìyà eléyìí bẹ́ẹ̀ náà kọ́ ọ̀pọ̀lọpọ̀ wa láfẹ́ níbẹ̀ pàápàá ń gba àwọn kọ́kọ́ wa ó gba àwọn kọ́kọ́ wa tára ń gbóná tí gbogbo ẹ̀mí gan gbóná tọ́bàjọba alájọ fún ó ṣe pé kálukú kúkú kákúkú so ẹ bá ṣe sùúrù tẹ sàmúmára tẹ̀yìn fi dáadáa pàdé àìdá kí ni ó ṣẹlẹ̀ ẹ̀yin àtọ̀tá yẹn ọ̀dọ̀ rẹ̀ ẹ̀yin àtọ̀tá yẹn wàá dọ̀ rẹ̀ mẹ́tímẹ́tí bí ìgbà tó ṣe pé kọ̀sẹ́ mẹ́tímẹ́tí tó tó bẹ́ẹ̀ láyé wala tastawi alhasanatu wala sayyi'ah ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميد وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم ọlọ́run ní àìdá àti dáadọ́ lè dọ́gba o dáadáa ní kó ọmọ ṣiṣẹ́ ní tó bá ṣàìdá sí ọ torí ẹni tí ń bínú rẹ tó mú ọ lọ́jà yọ padà wàá dọ̀ rẹ mọ́tímọ́tí sí ọ ẹnì kan wàá lè ṣe àfàwọn sùúrù ọlọ́run lẹ́nu kò lè ṣe bẹ́ẹ̀ àtẹni tí ó jèrè ńlá lọ́dọ̀ ọ̀lọ́ torí ẹ̀jẹ̀ máa ẹjẹ́ wa náà lámòjú kúrò ẹjẹ́ alẹ́mi ìdáríjì pé báwa ti ṣe ń fẹ́ kọ́lọ́n dá kó foríjì wa ti ṣe ń fẹ́ kó sàmójú kúrò fún wa náà lámòjú kúrò kálẹ́mi nínú àwọn ẹ̀kọ́ nítorí ká má máa jọra wa lójú tẹnìkan bá sẹlọ yóò jọra rẹ lójú púpọ̀ láàrin àwọn yóò sọ pé kò sírù tó ń nínú gbogbo èèyàn tẹbi gbogbo náà sẹlọ ń sẹlọ rárá ìjọra ẹni lójú òkú mẹ́rin gbogbo aná là ń jọ sẹlọ ó lè sọ pé òun sẹlọ torí ẹ ìtẹríba adì ara rẹ níwájú ọlọ ilé ìjẹ tọ́lá ẹlẹ́dàá wa tó fi máa ń fa àwọn èèyàn lẹ̀ tó wọn máa sẹ́lọ̀ tó wọn ò ní rí àmì wò tó wọn ò ní rí àdánwò ní ìgbà tó wọn ń sẹ́lọ̀ yẹn ẹ ti ká ronú pé wàdàjà máa lónìí kó tó di lọ́la àyè sì ń bẹ fún wa láti túbá lónìí torí kíni ẹ̀mí bẹ lára wa àti kú ẹni tó bá ti kú àfi tó bá nífẹ̀ẹ́ rẹ̀ ọba àtọrọ àforíjì mẹ́ni tí ò tí kú olólè tọrọ àforíjì fúnra rẹ̀ torí ẹ̀ kátó wá di ẹni tí wọ́n máa tọrọ kọ́lọ̀ àforíjì fún ẹjẹ́ wa náà tètè tọrọ àforíjì lọ́dọọdọ wọ́n tún máa bá wa tọrọ kọ́lọ̀ wọn bá gba tútú bá wa ẹjẹ́ wa náà tètè túbà lọ sọ́dọ̀ lọ ayé ń bẹ lónìí torí ẹ̀mí ń bẹ làákàyè sí wa lọ́la ọ̀mọ tó lè ṣẹlẹ̀ sí ẹlòmíín náà ti kú àmọ́ kò sí ń pò túbà má kò sí ń pò tọrọ àforíjì má àárẹ̀ ti ń se òjò ọdọ́sán máa yàtọ̀ sóru ma ṣerú rẹ̀ wọ́n ní òtúbá ẹlòmíì nìsín wèrè lọ́yà kò sínú bá sọ̀rọ̀ túbọ̀ àbáforíjì èyí tó ṣe tádàáwò fi dé báyìí ẹni tó gbádùn tẹ́mi sì ń bẹ lára rẹ̀ òní ọmọ bá sọ̀rọ̀ túbọ̀ ronú ẹ̀jẹ̀ máa ó sì dájú pé gbogbo afẹ́ràn ara wa ju ọmọlàkejì lọ ara rẹ̀ bàjẹ́ ju sọ wá yẹ ká lọ lára ẹni tí ó mú wa sórí rẹ kò yẹ ká lọ lára ẹ ká wá gbogbo ọ̀nà láàfin sórí rẹ ọlọ́run kò forí jìn mí kò forí jìn ọlọ́run kò gba tútú bá wa ó sì wá lọ́kàn nínú àwọn ẹrú rẹ tí ó forí jìn tó kú kó ṣàánú wa lẹ́yìn kú wa kó ṣàánú wa jọ gbẹndàn kìíyàn aqulu qawli hadha wa astaghfirullah al-azim li wa lakum fastaghfiruhu الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه سلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه في سركم وعلانيتكم يقول الله عز وجل ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله عباد الله دايداي أي بتوقع دعوة سلاي eléyìí tá a نيجيريا tí يعلم. ń pè ní nàìjíríà lẹ́yìn ọ̀rẹ́ yìí ọ̀kan tó lọ́wọ́ bá sì kó ìdẹ̀ra síbẹ̀ lóríṣiríṣi èèyàn ní mọ eléyìí ó lè wà tí èèyàn bá jáde ìdẹ̀ra pọ̀ ń bì orí ọlọ́run ṣoṣo lò síbí ṣùgbọ́n kìí ṣe gbogbo ẹni bá ṣe ìdẹ̀ra fún ìní máa máa lò bá kókó jẹ́ ká máa lò gbogbo gbogbo wa. ìyá ń jẹ ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní bẹ́kún sùn wọ́n sì ń bẹ́kún jí wọ́n ń sùn wọ́n ń bébí jí ìlú tá a ti fún wàrà nínú wàrà ò ti gbé sí akátúmọ̀ akólùkọ́rùn ọba ni lọ́kàn jọjọ orílẹ̀-èdè tí wọ́n ní petrol ó sì jẹ́ kó náà nìkan àmúṣagbára rẹ̀ jù tóun fáwọn èèyàn. nígbà tó wà ní rọ́bì láwọn àlólé ayé gbogbo tó ń mú fití fi ń sọ̀rọ̀ òun kan náà wá ní iyèpò yìí jẹ àwọn ò lè rí lórílẹ̀‐èdè wa àfi kó tẹ̀yìn òkun wá tí ọba tókè òkun wá a lè rí polo tó sì dá abẹ́ ibi tí wọ́n ti ń fọ́pọ̀ àwọn àtiwọ́ òwúlò ọ̀dá. agolo lásán ni wọn àfi kí ọmọ ẹjẹ wa wọn tún wá máa kéko wá fún wa àwọn lókè ìwádìí tó fi hàn ọ̀pọ̀lọpọ̀ àwọn epo yìí báyìí àwọn tiwa náà ni wọ́n ti ń fọ́ àwọn èèyàn wa náà ni wọ́n lọ dálé ìfọkúlẹ̀ láwọn àdúgbò tó wa tó wa ń kó wọlé subhanallah ó sì dá lọ́pọ̀lọpọ̀ ó máa ń rọ̀ wá lọ́rùn láti máa ṣépè èpè ò sì yẹ wá ọ̀rọ̀ wa ti kọ́kọ́ rí bó ṣe lóun ó rì tàbá tí wọ́n á fèpè kún à ee ee yóò lágbára pọ̀ àmọ́ ṣépè fún lórí ṣépè fún ìjọba kò pé wà nítorí pé títí wọ́n bá tún ta jù báyìí lọ tí wọ́n sì fọ́ dànù torí délé àmọ́ ṣépè fọlọ́ yẹ wá àfi káfàdó àfihàn wọn lọ́kùn ó rí ṣe àwọn náà mọ̀ gbogbo ṣe kí tónù wọn mọ̀ gbogbo ṣe kí tónù láti débẹ̀ tán kó tó dáa bàdúà ọlọ́ọ̀dà mú kọ́ bá wa tó kọ́ bá wa tún ṣe èpè sísẹ́ kò tún ran àwọn lè pò a máa ṣépè fún wa ẹlòmíì wọn máa sùn lókèlè lókèlè ni wọn máa sọdọ àwọn lè pò níbikíbi tí wọn bá wà kọ́ lọ́ọ́ bá wọn ó lè pò ọ̀sẹ́ torí pé tọ́ bá rà náà lọ́ọ́ dà tọ́ bá rà lọ́ọ́ dà. ọpọlọpọ ọgbà míì ẹrí péjọba ó lọ yọ ìkúnpá lórí epo gẹ́gẹ́ bí tó kó gbá létí sẹ́ńsẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ irọ́ náà irọ́ gidi ni nítorí pé iye tẹ́po ń bá wọ Nàìjíríà ń gbà mí ọmọ ojú iye tí wọ́n ní kó máa ni àbí àṣesọ́ọ̀tì nígbà tí wọ́n bá wá tà tí wọ́n sọ́ọ̀tì wọn ò sì fún mi lówó kankan gẹ́gẹ́ tó pé mi ìdí nu wọn bí anábọ Muhammad sallallahu alaihi wasallam léèrè pé dí iye lọ́jà káwọn ju báyìí lọ á ah! anábì ni èmi fẹ́ pàdé Ọlọ́run lẹni tí ọ̀sán kò ṣiṣẹ́ nìkan torí rẹ̀ à ń dí lọ́jà pé báyìí ta price control Islam kan bá ń tẹ́kọ̀ rẹ̀ two hundred láti rẹ́ lómi tó ní máa rà ọjà gbogbo ọjà bẹ́ẹ̀ ni àǹkárá ní ìsìn tí wọ́n bá ń ẹ̀ nìkan lè pé ẹgbẹ̀rún méjì ni ọjà létí irú rẹ̀ kan náà ó sì dé mi tù iye tán dálé ni wọ́n tún náà ibi tí kálukú bá torí ìdí eléyìí ẹ máa fún náà kò o tó ti tábà wo àwọn orílẹ̀-èdè míì táwọn èèyàn ń sá lọ a lọ sọ́kan nínú rẹ̀ lọ́sẹ̀ tó kọjá òtútù mú bàjẹ́ orílẹ̀-èdè yẹn Asia àti European continent ńlọ́bọ̀sì ó wà láàrin continent méjèèjì wọn á wò wọn sọ fáwọn akẹgbẹ́ adájọ́ lọ pé ah kí ni ń dùn mọ́ yẹn bí òtútù ló mú burúkú ti gbogbo ara wa nínú bàtà alábọ̀tán ẹsẹ̀ tó ń gbọ̀n ẹsẹ̀ tó ti di yìnyín à ń gbọ̀n kanko kanko kékeré kí là ń ṣe bí ẹjẹ́ á máa padà lọ lé kí ni bẹ́ẹ̀ bí wọ́n ará àwọn ọmọ nàìjíríà wọn kúnnú bàálù jáde kí lẹ̀ lọ sí ta lé yín lé ta lé yín ibi tó wá gbé bá lówó náà nǹkan owó náà ká nǹkan kan kọ̀ jámọ̀ nǹkan kan kò wúlò ní láàrin ibi bá owó díẹ̀ àlùbáríkà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láṣẹ wàláhì tó kù wá kù níjọba gidi tẹ bá níjọba gidi tá a máa arzikì wa yìí lò mímú rẹ nìkan tó lè ṣe fáàrí sọmọ nàìjíríà yìí láyé torí délé àwa náà ó wà lọ gbogbo ẹja máa fàdúrà ràn lọ ìpè tá à ń sẹ́ ti tó bá àdúrà ló chapter ìpè ó ti lọ chapter àdúrà là á sí kọ́nìkàlùkọ́ máa bẹ lọ́n tẹ́ bá forí kalẹ̀ bẹ ẹ má gbàgbé nàìjíríà orílẹ̀-èdè wa da gbogbo wa náà mà tó bá sì da gbogbo wa ládàá bákan náà kẹ́ni tí máa sọ lórí ẹ ṣe ẹ má dàrú tó tó bá dàrú àtọ̀dọ́ ọlọ́run ọba kọ́ bá wa tún tiwa náà sí ọlọ́run kọ́ bá wa tún tiwa náà sí àwọn tí ó débẹ̀ tí ó tún ṣe àwọn ni kọ́lọ́run tí wọ́n máa débẹ̀ àwọn tí ó débẹ̀ tí ó tún gbàjẹ́ májè wọn débẹ̀ láìláì kọ́dà májè wọn lálàá pa àwọn débẹ̀ ọlọ́run ọba kọ́ ràn wá lọ́wọ́ kárántí pé nínú tọ́lọ̀ máa fi gbàdúrà wọn náà ní ká máa sàṣọ láti fọ́gà anabi tiwa wa sallam turkọlọ ń pa aláṣẹ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 وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم قل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأصلح لنا بلادنا نيجيريا وأصلح لنا بلادنا نيجيريا وأصلح اللهم لنا بلادنا نيجيريا وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم